àti jíjẹ tó jẹni tó ti níyàwó rí nílò jẹ́ kí wọ́n mú ìdájọ́ ẹni tó ṣe sìnẹ́sẹ̀ lórí ẹ̀ ìdájọ́ rẹ̀ sì jẹ́ tẹni tí wọ́n sọ lóko nítorí pé ó ti ní ìyàwó rí tẹ́lẹ̀ nígbà tí òkú wa bàlá tó gbọ́ bí òkú yìí ti ṣe dùn láàtó arákùnrin yìí sá àwọn èèyàn tó fòkò wọn tó fi lé mú wọn sọ lóko títí tó fi kú anabi sallallahu alayhi wa sallam ó wá sọ dáadáa nípa rẹ̀ ó sì ṣe sàlátì sí lára ètò túmọ̀ sí pé sẹ́ẹ̀ ẹ̀ṣẹ̀ rẹ̀ burú débi pé ìyà ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀ náà ni pé ká pa èéṣe pípa lásán gba ọ̀nà pa sọ lóko tí ó fi kú kò fún wa láǹfààní láti sọ̀rọ̀ rẹ̀ láìda kò fún wa láǹfààní láti bẹnu àtẹ́lù torí ẹ̀ka jẹ́ ẹni tó bẹ̀rù ọlọ́run ó ti ṣẹ̀ ẹ̀ṣẹ̀ tó sì ṣẹ̀ òun náà mọ̀ pé burú. èèyàn sì gbọdọ gbèrú rẹ̀ pàdé kọkàn kọ́kàn nítorí pé gbogbo ẹni tó bá sọ ẹ̀ṣẹ̀ bíi tó fi rí ẹ̀ṣẹ̀ bẹ́ẹ̀ pàdé ọlọ́run láì láyé ń bí kò ní bẹ nínú ẹni tí a lè sọ nípa pé tó bá fẹ́ láti sàmójúkúrò fún yóò sàmójúkúrò fún ẹnìkan tó ti bi léèrè tó bá sì fẹ́ fi yàjẹ́ yóò fi yàjẹ́ ẹnìkan tó láti yẹsẹ̀ rẹ̀ wò arákùnrin wa múra rẹ̀ wá pé kí wọ́n lè bá a fún mọ́ ìmánì tó ní agbára gidi ló fà ìbáyìí náà mọ̀ pé ọgbọ̀ọ̀rọ̀ èèyàn ló wà láyé nísìnyí tó wáyé pé wọ́n fẹ́ tó náà sọ ìwọ́n sẹ́ lójoojúmọ́ wọ́n ti sìn náà lójú méjèèjì níjò làwọn ronú páwọn mú àwọn wá pé kẹ́nìkan fà wọ́n mọ́ wọ́n dà náà tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀daràn bíi eléyìí tí wọ́n bá gbọ́ nípa nǹkan tí eléyìí ṣe yẹ̀yẹ́ lásán ni wọ́n máa fi èmi rẹ̀ ti sìn náà lọ́kàn lọ́wọ́ gbéra rẹ lọ pé kí wọ́n sọ ọ́ lóko tó fi kú à wọ́n pé èèyàn bá máa kú tí wọ́n tún jí tí ó tún kú tí ó tún jí ọlọ́run ọmọ iye òkú tó fi sọ tí wọ́n sọ àwọn táwọn fi kú tí wọ́n tún jí àwọn táwọn tún gbọ́kọ̀ mi tí wọ́n tún jí àwọn táwọn tún gbọ́kọ̀ mi níbi tí ọ̀rọ̀ ẹ̀ tàwọn gbogbo rí. nínú ẹgbẹ́ àwọn kan eléyìí tí imaamu Bukhari àti Muslim tún gbé jáde. Ànábì sallallahu alaihi wasallam ní sóòtọ́ ni tí mo gbọ́ nípa rẹ̀ ó ní wàhálà ń bì kí lọ gbọ́ nípa aláìní ni mo gbọ́ nípa rẹ̀ ipò ọba ẹrúbìnrin àwọn èèyàn báyìí ṣe ṣìnà ó ní bẹ́ẹ̀ ni arákùnrin wa jẹ́rìí lórí ara rẹ̀ bẹ́ẹ̀ lẹ́ẹ̀mẹ́rin pé bẹ́ẹ̀ ni òun ṣe ṣìnà òun ṣe ṣìnà òun ṣe ṣìnà aláìní sọlá àdìsún làwọn á pè òun sọ pé ó ṣe ṣìnà ó ṣe ṣìnà ṣé kìí ṣe pé orí rẹ̀ ti dàrú olórí ìwọ̀n dàrú. ó sì ti bẹ́ abayánlérí oníbẹ̀rẹ̀ alẹ́mi sọlọ́lá àìsàn náà apàṣẹ pé kí wọ́n sọ lóko nínú gbọ́dọ̀ mi nígbà tó jẹ́rìí lórí ara rẹ̀ lẹ́rẹ̀ẹ́ ni alẹ́mi sọlọ́lá àìsàn náà apè pé abíkẹ́jọ náà sì èsì pórí rẹ̀ ti dàrú ni kọ́lẹ́lẹ́ àṣàmùt o ti ni tó ti jẹ́ abayánlérí ọ̀lẹ́ náà oníbẹ̀rẹ̀ kọ́lẹ́ zọ́bù bíi ìfọ̀rọ̀jùmọ́. ẹ má lọ lọ sọlẹ kò kíá lẹ́yìn ìgbà wọn ni tiwọn lọ́dọ̀ ọmọ Bukhari anabi sọlọlọ àṣìlẹ ni làálẹ́kọ̀ bẹ́ẹ̀tà ọ̀gámẹ́t báyọ̀ kan fẹ́nu kò lẹ́nu oṣù dì mára ni àbókẹ́wò sí ìsìnkú wọn tó ṣe ni tó ń sọ pé oṣù dì náà kọ́lẹ̀ láyà rọ̀ṣùlọ̀lọ́ oníkòrí bẹ́ẹ̀ rí ànábì kọ́lẹ̀ ẹnì kẹtẹ́ hàn òkè abẹ́ tiẹ̀ bọ́nú tiẹ̀ alábì ògbé pamọ́ ọ̀lẹ́ nàám oníbẹ̀ẹ́ni àyìndà dọ́ọ̀lìkà amọ̀rọ̀ bí rọ́júmẹ́ nígbà yìí lànàbí wa pàṣẹ kan sọ lóko lọ́dọ̀ Abu Dawud ọlọ́kùnrin yìí jẹ́ni lórí ara rẹ̀ lẹ́ẹ̀mẹ́ni gbogbo ìgbà tó bá ti sọ pé òun ṣe zina alábì ọkọ yìí sí lọ́tún ọba alábì òun tó ṣe zina alábì ọkọ yìí sí ó ṣe bẹ́ẹ̀ lẹ́ẹ̀mẹ́ni. nígbà tí ọwọ́ awí lẹ́ẹ̀mẹ́rin alábi wa sọ fún ní ọ̀rọ̀ ilé karùn-ún ṣé o kí abẹ́ tẹ̀bọ́nù tiẹ̀ ni arákùnrin ní bẹ́ẹ̀ ni títí tí abẹ́ rẹ̀ fi pamọ́ sínú tiẹ̀ ó ní bẹ́ẹ̀ ni ó ní ṣe bí pọ̀pá tìró tí ṣe máa parẹ́ sínú rẹ̀ tìró tàbí bídòrò tí ṣe máa parẹ́ sínú kàga bùgá tó ń fi ń pa mi bí ti ṣe máa parẹ́ sínú kàga ó ní bẹ́ẹ̀ ni kò sí nǹkan tó kù mà báyìí. aláìsàn ọlọ́ àdìsún lọ wọn àní sí wọn tí ń sìn dẹ́sì náà ó ní bẹ́ẹ̀ ni. أتيت منها حراما ما يأتي الرجل من امرأته حلالا mo bá a ṣe nǹkan kan lọ́nà haram eléyìí tọkọ ọmọ abáyàwó rẹ̀ ṣe lọ́nà halal tọ́ kò sí tó ṣojú mọ́ báyìí. tọ́ ẹ̀rí ìsìnlá ìsìnlá gbogbo nígbà wọn sọ tẹnu rẹ̀ wọn ń tó bebebe ibà kí ló fẹ́ fi gbà kí ló fẹ́. ọ̀rẹ́ òrìǹdọ̀ ẹ̀ ń tọ́tọ̀ rọ̀ ni mo ń fẹ́ pé kọ́ fọ́ mọ́ ni. arákùnrin yẹn mọ ẹsẹ̀ tó ń dá lẹ́sìn kò sì mọ irú ìyàwó ní bẹ fún. ó ti mẹsẹ̀ lẹ́sẹ̀ ṣùgbọ́n kò wọn pàtó irú ìyàwó wọn ni kí wọ́n fi jẹun tó bá ṣẹ̀ṣẹ̀ náà. ẹ wọ́n ń sọ èdè tí ń fi hàn pé kò dáhùn mọ̀ ń fẹ́ kẹ́ ẹ fọ̀ mí má kẹ́ńkẹ́ atọ́sí àbíkín mọ̀ ń fẹ́ kẹ́ ẹ fọ̀ mí má ó ń ṣe dáhùn tó yẹ pé fífọ̀yàn má lórí rẹ̀ bùkátà fún kó gbọ̀nà ká sọ ọ́ lóko pa á tó bá mọ̀ pé rúyà ni ó jẹun yẹ́nì rẹ̀ ti ní agbára kọjá sísọ. à ẹ ẹ bẹ́ẹ̀ mọ̀ pé sísí kò ní kankan tó lè ṣe fún yàn lọ́kàn máa yọ ọ̀yàn lẹ́nu ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ìgbà tí máa ń kùn sí létí lọ́tún àti lófin sẹ́yìn ọ̀pẹ́ ní wọ̀ràn ẹ máa wọ́n ní ọgbà pínpín ló ń dá ọ láàmú. ṣùgbọ́n àwòrán ni kò múra rẹ lọ fún pé ẹ pa mí ìwọ tó ẹ pété títí bá ń kún ọ tí ń kọ́ létí ọ létí àwọn ọmọ bá tẹ́gùn ọ̀yá dànù tó ọmọ wọ́n ọ̀nà láti lé sísìn yẹn dànù olùsọ àrùn ọlọ́run tó wà múra rẹ wá láti sọ wípé ẹ̀fọ́ mímá pẹ̀lú ikú à ìmánìyàn ní agbára alẹ́ bisalòlá àìsílẹ̀ wọn apàṣẹ pé ẹ sọ́lókù nínú àwọn tíra sunan wọn ni lẹ́mọ̀ àwọn jẹjẹ mẹ́sàgì ìjọ́rọ́ gbàtọ́kùnrin yẹn tó bẹ̀rẹ̀ sí ní rí pé òkúta ń dáhùn láàrò òkú ń dáhùn láàrò torí pé kò mà kò mà pé irú ìyá báyìí ni wọ́n fi fò má yàtọ̀ wá rí tí kò ń dáhùn láàrò ọ̀lẹ́yẹ̀kọ́ ọmọ ẹ̀yẹ̀yẹ̀ mi ròdó ni. إلى رسول الله صلى الله عليه وآله وسلم الدام قال صدى النبي فإن قومي قتلوني وغروني من نفسي وأخبروني أن رسول الله صلى الله عليه وآله وسلم غير قاتل قم يتوجه إي والله قم يتوجه ó ní ẹ̀dàpọ̀ ẹ̀dá mi padà sọ́dọ̀ anabi sallallahu alaihi wasallam nígbà tí ó bẹ̀rẹ̀ sí ní gbọ́ tí ó kò ń dáhùn láàrọ̀ wọn. àwọn kí mango tẹ̀ ń sọ lóko gan ẹ̀ rọ́jò ni because mango mi kò ti délé ó ti damage. ṣùgbọ́n àwọn àni wọn ti máa fún ẹ ní òkò lórí so wọ́n sì tún fún ẹ lóko lórí kí ẹ sì kọ́kàn fẹ́ sí ọ lẹ́sìn wọn fẹ́ pa ọ́ wàláhì kọ̀ọ̀rọ̀ ó ní ẹjẹ kan ẹ̀dá mi padà sọ́dọ̀ àwọn sọ́dọ̀ ànábì sọlá àṣìwọn tó àwọn èèyàn mi lọ pa mí báyìí àwọn èèyàn mi àwọn ni wọ́n fẹ́ẹ́ ṣekú pa mí báyìí wọ́n tà mí jẹ àwọn náà sọ fún mi pé tí mo bá lọ ọ̀dọ̀ ànábì sọlá àṣìwọn kò ní pa mí subhanallah ìyẹn ni pé wọ́n mọ̀ pé ìyà tí ó ṣẹlẹ̀ ni pé wọ́n sùn ló kò pa subhanallah ṣé wọ́n á dá padà wọ́n á dá padà wọ́n á dá padà ok ṣé ìwọ ọmọ pé rere làwọn èèyàn rẹ ṣe fún àwọn èèyàn rẹ ọ̀fẹ́ kó kú pẹ̀lú ẹsẹ̀ lọ́rùn ẹsẹ̀ tó ṣe é pé wọ́n máa bẹ nítorí rẹ̀ lábẹ́ bọ́ọ̀lù bá ti ṣiṣẹ́ lọ́jọ́ gbẹ̀ndàlù kìyàmù wọ́n tọ́ka tó da fún ọ ni èyí ti kọ́ àwọn èèyàn rẹ wọ́n ti ọ̀rọ̀ bíi ìparun wọ́n ba tiẹ̀ kálá. nínú sọ̀rọ̀ muslim kọ́mọ́ alọ́gbàmídìyà obìnrin kan tún lè léyìí o òun náà ṣe sìnà lẹ́yìn anábọ̀ muhammed sallallahu alayhi wa sallam obìnrin lò arísìpọ̀ ọkùnrin atúndí sáǹpù obìnrin ìmánì yìí ọ̀pọ̀ lára wọn ìmánì ló mú wọn tọrọ pé àwọn ọ̀fẹ́ jẹ́ ní ẹ̀sìn lọ́la gbẹ̀ndàlùkìyàm. wọn ni Rasulullah inni qad sinaytu fatahhirni mo ti ṣe sí náà mọ̀ ń fẹ́ kọ́ fọ́ mi má. ó bí ibẹ̀ ló múra rẹ̀ wáyé. Ànábì na alaihi wasallam lè padà. fáwọn gbàlùgbà lọ́kùnrin tọ́lá mu nítorí pé aṣáájú fún wa nínú ẹ̀sìn wọn gbọ́dọ̀ jẹ́ni tó nífẹ̀ẹ́ sí àti máa gbọ́ nípa pé aburú ìranù ṣẹlẹ̀ nínú àlùmà nísìsiyìí tó máa fẹjọ́ sùn yẹn ìlàgbàjà ṣèṣì náà àbọ̀ nfúnra ara rẹ̀ ló múra rẹ̀ wá pọ̀ ṣèṣì náà ẹ gbìyànjú láti lé ọ̀rọ̀ yẹn dànù àkọ́kọ́ ẹ̀yin ìṣàdájọ́ tó wá pé wájú adarí ló gbé wá nǹkan tí ó gbọ́rí rẹ̀ náà dànù. ẹni gẹ́gẹ́ bí olùmọ̀nípa ẹ̀sìn ẹ̀sìn gbígbà tẹ́ gbọ́. èsì pé wà ní bóyá ló fi ṣẹlẹ̀ ń jò lọ ṣẹlẹ̀ tá lọ bá ṣe. sọ múná lọ́jọ́ náà bá múná dé. so eléyìí ẹ̀mí pé ìwọ ń fẹ́ kí bàjẹ́ ọmọ ẹ̀sẹ̀lẹ̀ láàrin àlùmọ́ ànábì Muhammad sallallahu alaihi wasallam ni ó ti sọ́tà sọ ní tọ́ba gbé ẹni sàn fẹsẹ̀ pé ó lè dárò káyọ̀ fún bá sọ̀rọ̀ kú sọ. wọn pé ó tilẹ̀ torí pé tẹ́ ń bá ti jẹ́ kí àwọn ọ̀rọ̀ yẹn kọ́ máa tàka kọ́ máa tàka ẹni tí ò fẹ́ fèsì ní fèsì náà ẹni tí ìranù ń sá fún yóò lè mú kódà ń dá sọ fún pé òfin ìsìnà ẹ̀ ní jẹ́ ó jẹ́ pé ẹ̀ ń fọ̀rọ̀ rẹ̀ tàwé òyìn nítorí pé àwọn ọ̀fẹ́ kí ìbàjẹ́ kàkà láàrin àwọn ẹlẹ́yìn ànábì Muhammad sallallahu alayhi wa alayhi wa sallam torí ẹ̀yìn ní jẹ́ kí àwọn ọ̀rọ̀ yẹn kọ́ máa bọ́ síta. alábì lé obìnrin yìí padà ìgbà tó tún di ọjọ́ kejì obìnrin yìí dé o wọn wá ní ìrìn ànábì sọlá àfihàn kí lè lé mi sí kí lè lé mi sí wàláì àwọn èèyàn ìmánì lágbára kí lè lé mi sí èsì pé ẹfẹ lé mi bẹ́ẹ̀ ti ṣe lé márùn ọkùnrin tá à ń sọ̀rọ̀ rẹ̀ bọ̀ látàárọ̀ èsì bẹ́ẹ̀ náà lè lé mi náà fọwọ́mọ́hì ẹni làḥẹ́bẹ́lá mo fọlọ́ búra pé mi ti lóyún báyìí o oyún ẹlẹ́sìn ni torí mi zina ni torí zina lóbi. anabi sallallahu alayhi wa sallam ó ní màálà tó o bá ti wá gbọ́rọ̀ ní lítà ní lóyún tó o bá ti gbọ́rọ̀ àjẹ́ pé fún ìdájọ́ yìí hàtà tẹ́lẹ́dẹ́ máa lọ títí tó fi bímọ. máa lọ títí tó fi bímọ. tí o padà wá anabi òní ní kí kan mo rò pé yé tí ò bá múra rẹ̀ padà wá lẹ́yìn ìgbà tó bímọ kò ní ní wà kàn nítorí pé ọ̀nà tó dá ní bòńkẹ́lẹ́ bá fi máa lórí pọ̀ àforíjì tó ń ṣe ṣe dáadáa tó padà síjọ ọ̀ràn mọ́ ọlọ́run ní da ni ó lè padà sàánú rẹ̀ ń jọ gbòǹde kó foríjì láì jẹ́ torí lábẹ́ òfin ọlọ́run tó ṣe sì náà tẹnìkan kan ò rí o nítorí ẹkú sẹni pé kó bora rẹ̀ láṣìírí kó mọ atúbá kó mọ kírámà kó sì pinnu pé òun ní padà sídìí rẹ̀ mọ́ láéláé kó abẹ lórí pé ń túbà títí tí ó fi fàyè lẹ̀ aláàánú lọ ọlọ́run ẹlẹ́dàá lè forí rẹ̀ jìn sòtítí mẹsìlẹ ìsìláàmù náà kò sójú kòkòrò pé ẹ mú ayé ká pa yín sojú kòkòrò pé ẹ̀yin jẹ́rìí lé wọn lórí kápá wọn káfí wọn ṣe sáǹpù ìsìláàmù sojú kòkòrò gbogbo eléyẹn. tọ́ba ti wá lé òun gbọ́rọ̀ kò burú máa lọ tọ́ba ti bímọ kọ́ wọ́n màdébìnrin yìí bímọ lọ́ba tún dé tọmọtọmọ nínú tẹ̀. ó ní ọmọ lẹ́yìn ni òun ti bí. ẹtí wọn máa wò ibi tó ti ti sẹ́rí ọ̀tún ti yé yín lágbà bòmí. ṣé ìgbà maris ìyẹn ọkùnrin tó múra rẹ̀ wá tó lò ń ṣe zìnà tó wá bí débi pé kí lọ́wọ́ kí kí mọ̀tá ń pè ń ṣàlàyé pọ̀ ń ké ìdí tó ń bọ́ ní tóbìnrin ṣé ìdí òfurufú ló kìdí tí a sòbí sẹ̀rí àṣewà ni. ìyàtọ̀bìnrin náà wá tó lọ sí ìsìnà kí ló bá ara rẹ̀ sí ni. àlébì ń ṣe béèrè ọkùnrin tó bá ṣe ìsìnà. wọ́n ní pé orí ara fẹ́ tì dáhùn. kíkọ́ lọ́ọ́ máa tọrọ àforíjì títí dọjọ́ kókó máa wulẹ̀ ṣe sábàbí pé káwá ipa àfọ́mọ́ tó fi á jókòó kù. wọ́n àbẹ́rẹ́ ta lọ́ba ṣe ìsìnà wàrà oyún ìsàdédé gamọ́nà ẹnìkan bá ṣe sì náà wọn àbẹ́rẹ́ tán ọgbọ́n ọmọdé ọmọ tó bí bọ́ àlàzì náà ẹnìkan ni máa lọ lọ́wọ́ máa rí ọmọ yìí hẹ́tẹ́ tọ́fẹ́ ní títí tó fi gbọ́mú lẹ́nu ẹ̀ ọlọ́ọ̀lẹ́dà sọ pé wal walidatu yurdi'na awladahunna hawlayni kamilayni liman arada an yutimma ar-rida'a. ọdún méjì gbáko láàgbà yíyànjú láti ilé àwọn ọmọ yín fún lọ́yàn fún gbogbo ẹni tó bá gbèrò láti fún ọmọ lọ́yàn náà ìfúnni lọ́yàn tó pé pérépéré. ọlọ́run ti sọ ọmọ mi ní wàhálà òhún. وفصاله ثلاثون شهرا àtẹ̀yẹ́ àti rírì tó fi gbọ́ ọyàn lẹ́nu rẹ̀ ọgbọ̀n oṣù lọ́gbà. wọ́n ní eléyìí ló fi hàn wá ìgbà tó kéré jù tóbìnrin lè fi lóyún tó fi bímọ táà pọmọ lọ́mú máa lè náà mẹ́fà. torí gbọ́dọ̀ sọ pé wal walidatu yurdi'na awladahunna hawlayni kamilayn àwòlẹ́yìn nìkan àmì lẹ́yìn bẹ̀rẹ̀ ó túmọ̀ sí oṣù mẹ́rìnlélógún tẹ́ ẹ bá yọ oṣù mẹ́rìnlélógún nínú ọgbọ̀n oṣù tọ́lọ̀ ní àtúnyún àti rèrè gbà ajẹ́ pé tá a bá yọ oṣù mẹ́rìnlélógún nínú ọgbọ̀n oṣù ó kó oṣù mélòó oṣù mẹ́fà eléyìí ni aqallu muddatil haml onígbà tó kéré jù tóbìnrin lè fi lóyún àǹfààní yìí Ali ibn Abi Talib radiyallahu anhu lọ́lọ́run kọ́ pé ká gbà tẹnu rẹ̀ sí. nítorí pé òun lọ́lọ́wọ́ bá ní kí ó rí òye yìí ní ìgbà tóbìnrin kan gbọ́ ọmọ wa tọkọ ń sọ pé nǹkan ló ní báwọn ti lè bímọ láàrin oṣù mẹ́fà báwọn sàhábà ṣàpérò lórí ẹ̀ tó o ni wọ́n ti wá wò áyà yìí àti áyà yìí fi hàn pé ìgbà tó kéré jù tóbìnrin lè fi lóyún ní oṣù mẹ́fà. bọ́ọ̀bù fọmọ méjì sẹ́nu pé àti ọ̀pẹ̀ kọ́ máa lọ rè é nígbà tó bá gbọ̀yàn lẹ́nu rẹ̀ kó jẹ́ kó wọ́n gbọ́ ìgbà tó bẹ̀rẹ̀ yìí gbọ̀yàn lẹ́nu rẹ̀ ó tún gbọ́ ọmọ bá lẹ́nu sọ̀rọ̀ láàrin sẹ́lẹ̀ pẹ̀lú àwọn ẹ̀rún búrẹ́dì lọ́wọ́ ọmọ yẹn ni kọ́ máa ti bọ́ lọ́wọ́ amúyàn náà ti ṣe kí ni ó ti jẹun ó fi ṣe sáǹpù náà. Oyin á sọ pé wọn ànábì sallallahu alaihi wasallam qad fatamtu ọmọ yìí mo ti gba ọyàn lẹ́nu rẹ̀ wa qad akala ta'am ó sì ti ń jẹun. ẹlẹ́lu agbọ́mọ yìí ó gbé fẹ́nìkan náà mùsùlùmí ọwọ́ apá lẹ́sẹ̀ pé kó mi nìyí wa wọ́n sì gbẹ́ fún obìnrin yìí ó jìn ó mú dí wọ́n á pa àwọn èèyàn láti pé kí wọ́n sọ lóko. nítorí kí wọ́n jẹ́ pé ìgbà tó máa ń sọ lóko tí ń sá sọ̀tún sí tí ń sá sósì tí ń sá síwájú sá sẹ́yìn òkò tí wọ́n bá ń sọ yẹn àti erétò náà bá ń sá yẹn yóò ṣe sábà bí kí ìhòòhò rẹ̀ fú síta gbogbo àwọn tá à ń lẹ́tọ̀ọ́ sáti rí ìhòòhò rẹ̀ kí wọ́n kàn pa wá láti ká sọ lóko. ìhòòhò rẹ̀ hàn sí wa lábàdẹni tó yẹn ni pé ọ̀ràn tó ń dáhùn kò sílẹ̀kùn fáwa náà láti fẹ̀yìn ju adáràn lára rẹ̀ so ọgbẹ́ kòtò fún ohun dáyà ó ní káwọn ibn al láì lẹ̀jẹ̀ tú jáde látòrí obìnrin ó sì bo gbogbo ojú rẹ̀ fasabbaha Khalid bá tún bò wọ́n kíní burúkú yìí ẹ dákun ẹ bá ní sọlókò sọlá ni ẹ bá ní sọlókò ọ̀rọ̀ ni àbí sọlókò òkò èèwọ̀ ni òkò ni wọ́n ní kọ́ sọ èyí sókò ọ̀rọ̀ èyí sì sókò ìpè ẹ má fẹnu kọ́ lára nítorí pé òun ti ń fọra rẹ̀ mọ́ ní fífọ̀ mọ́ tó fi pé ju agbára gbogbo ń tẹ̀ ń rò lọ. tọ́ nígbà tó dùn ọ̀kọ́nà Rasulullah sallallahu alaihi wasallam ẹlẹ́ni á ní mẹ́hìlẹ́ ní ọ̀fọ́lẹ́ pẹ̀lẹ́ dọwọ́ rẹ̀ wọ fáàlìdù wọ́n lè ní ṣe ìbéyẹ́dẹ́ wọ́n fọlọ́ ní tẹ́mi lọ́wọ́ rẹ̀ búra laqad tabat arábìnrin ti túbá ní túbá kan lọ́wọ́tà ìrọ̀lẹ́ fáfọ́fọ́ mọ́kìsìn wàgbé fúralá tí a gbowó mọ́kẹ́rù wẹ̀lú tí a gbowó ẹrù tó ẹfẹ́ kó wẹ̀lú tó bá túbá ru rẹ̀ tó ti bẹ́sẹ̀ ọ̀daràn rẹ̀ ṣe burú tó ọlọ́run ọba ọba gbà ọlọ́run ọba foríjì. sáhìbù mọ́kìsìn olóòrìn bí àwọn kọ́sítọ̀m lábẹ́ òfin ọlọ́run àwọn kọ́sítọ̀m tí ó tí wọ́n sọ pé ẹ má kó ọjà wọlé àti lọ́jà nulẹ̀ ẹ má kó oúnjẹ wọlé àwòfẹ́ oúnjẹ nulẹ̀ ṣé iṣẹ́ rí lọ́rùn pé wọ́n ṣe tí wọ́n náà lọ gba fọ́ọ̀mù wọ́n sọ pé wọ́n náà fẹ́ di fọ́ọ̀sì àbẹ́ rí nǹkan mọ́ sọ pé tí ẹ̀dùnmọ́ ẹni sì pé bìkọ́ sàn án kọ́sítọ́mù ń gbé ba lọ́wọ́ á ọ̀fẹ́ pààyàn. ẹlòmíì a máa sọ pé because sẹ́yìn tí ẹ̀ pé gan ẹ̀yà máa dolówó lójijì ni ọ̀daràn olè ẹlòmíì sọ pé wọ́n máa ń lu ọjà ń gbàǹjo ọ̀daràn ọ̀daràn gbéyìí so máa sọ ara rẹ because ayé ìkọ́ ni gbogbo ẹ máa parí sí gbogbo ayé ìjọ just passing by ibi tá a nọ nígbà ọ̀rẹ́ rò sọ́ni bùnmọ́ o máa ń jọ́jà lọ́nà wọ́n máa gba owó lọ́wọ́ àwọn tí ń kọjá bọ̀ wá nulẹ̀ wọn. so owó tí wọ́n ń gbà wọn ẹnìkan ò sí nínú ẹni tí wọ́n gbowó lọ́wọ́ rẹ̀ tí ó fi dùnú san. nítorí pé owó ẹkún làwọn fẹ́ fi máa rẹ̀ rìn owó òpájú làwọn fi ń wá dùnú ọjà tó yẹ kó dúró tó bá dé ní òlu. yóò wá di ọ̀wọ́n gógó nítorí pé níjọ́ lọ kọjá wa níbo lànà míì tẹ rò pé yóò máa wá láti dí òfò owó tí wọ́n gbà lọ́wọ́ rẹ̀ ìgbà àwọn ọjà tó bá náà ní ó pèsè ọjà tó bá ti tà ní twenty twenty thousand náà ti jèrè tiẹ̀ wọ́n fi lè róró owó gọbẹ táwọn ilé gbà lọ́wọ́ rẹ̀ nítorí ní twenty thousand ó lè di twenty four sí four thousand eré ni ní Nàìjíríà level kì í ṣeré torí ẹ̀ àkàràwọ̀ kò mọ̀ mọ́ àwọn ọ̀rọ̀ àwọn ẹsẹ̀ wọ̀nyẹn kì í ṣiṣẹ́ gidi kì í ṣiṣẹ́ gidi ní ìsìtá yìí máa sọ pé kí wọ́n mọ̀ kó oúnjẹ wọ̀lú oúnjẹ dàbí igbó ṣé gbó lóúnjẹ oúnjẹ kì í ṣe gbó because àwọn èèyàn tẹ́yìn ń ṣèjọba lé lórí yẹn wọ́n ń bùkátà oúnjẹ láti sẹ̀mí gẹ́gẹ́ bá ṣe ṣe ń bùkátà tẹ́gùn láti mí. nígbà tí kò bá sóúnjẹ tó ní agbègbè ibi tí ẹ̀yin ti ń ṣèjọba táwọn èèyàn sì lè jáde lọ wá wá ń bò míì nítorí dájú ni pé wọ́n mọ kúkú ọ̀wọ̀wọ̀ sí i lọ́rùn èyí náà sì dáhùn fún lọ́dọ̀ Allah Rabbul Alamin. ìgbà tí oúnjẹ ọba ti wọ́pọ̀ tó di nǹkan tó ń wá ká gbogbo oúnjẹ ní òdì ńtọ́ wọn á máa fi ọ̀pọ̀ fi rọ̀ wọn nígbà tí ọba ti sí tí ẹ̀yin náà wò bó bébé ìfẹ̀mí ti ṣe dà lórílẹ̀‐èdè yìí lónìí ìfẹ̀mí ti lè bàjẹ́ bàjẹ́ wọ́n ń ta báàfù gàrí níjẹta oníjẹta ń bì lẹ́yìn tó tún ti wọ́n wọ́n ń ta two thousand. 2002, 2003, 2004 two thousand three two thousand four at worst two thousand five. tọ́ ẹ̀yin fún wa lówó pípọ́ lọ́ba yín rà á ní kọ́ da rẹ̀ mọ́ báàfù yẹn ti di six thousand ẹnìkan rà six thousand lónìí wọ́n ń sọ̀rọ̀ níjọ́ kẹta rẹ̀ wọ́n mú àpèjúwe wá pé báàfù gàrí two thousand mọ̀ lára ẹnìkan ní ń dùn lọ́ra wọ́n ní jẹ̀ta ni ó ti ti sẹ́nu. wàláhì nǹkan ìyàlẹ́nu. tó sì jẹ́ pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ àpò rẹ̀ gan tí wọ́n máa ń da gáàfù bíi mẹ́ta sí three thousand nine ní ọ̀rà. ẹ̀rọ òbí láti ṣe ń dà. so ẹni tó bá kàn ló lè sọ ọ̀gbọ́n àwọn ọ̀rọ̀ wẹ̀wẹ̀tìwẹ̀tì kan òwúrọ̀ sì máa pa àwọn ẹni tí ń ṣe gbájú ẹ̀ àbí yahoo yahoo àwọn òní máa ń dín lọ òní máa ń dín lọ àlọ́ kan sọ pé tóun bá fi òru ṣiṣẹ́ sàásàn àbẹ́ẹ̀ gẹ̀ẹ́tì ẹ̀ òru kí ló ń ṣe tààjù tóun bá fòru ṣiṣẹ́ sàásàn lórí yahoo yìí báyìí òun ò ní rí less than five million naira lọ́sẹ̀ inna lillahi wa inna ilayhi raji'un. iṣẹ́ ìwé alàlẹ́ sí nàìjíríà lẹ́bù yìí táàmù ẹ̀rí five million ẹsẹ̀ àwọn náà wọ̀ kó wọ́n dára ló ń kójọ yẹn kú orí bú. ní ìsìnkú àti aṣọ kó fẹ́ túbá ó rò pé bá astaghfirullah wa atubu ilayhi àbí astaghfirullah al-azim alladhi la ilaha illa huwa al-hayy al-qayyum wa atubu ilayhi alámì fàágùn ó rò pé gbogbo ẹ̀ lè lọ ń bọ́ ń bẹ̀ gbogbo apọ́ọ̀lù gbogbo adọ́kásìtọ̀ gbogbo ọ̀dà padà. wọn á ní òun ti sàdírẹ́sì náà wọn wà kàn náà tó bá wà kàn náà mọ ìdí mo gbà yóò tí mo fi yá ń darí òun náà ní pé tí wọn bá ṣe yahoo sọ̀rọ̀ káàkiri wàláhì kò yé sí. nísìnyí wọn ara gàrí two thousand ó di seven thousand èèyàn sàn lọ abẹ́ mi fa. ni gbogbo tó kún èèyàn ní visa ń

àwọn tí máa ń dí ẹrù lọ́nà kó má wọlé àfi kẹ́ ẹ san àwọn owó kan kì í ṣiṣẹ́ tó dáa. bí ẹsẹ̀ rẹ̀ ṣe wá burú tó wọ́n ní tó bá yẹ pé bàbá tí ń dí ẹrù lọ́nà kó má wọlé o tóun náà bá jẹ́ pé ó túbà owó tó bẹ̀rẹ̀ yìí ọlọ́run bá forí jì. irun náà láti máa tọ́ máa ta okùn yẹn wọ́n ta okùn lórí títì mo rò pé yìí náà rí rí àbẹ́ẹ̀rí àbẹ́ẹ̀dálẹ̀ ẹ̀yìn tí wọ́n fa ọkùn ẹnìkan bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan bẹ́ẹ̀ mọ́ ọkọ̀ fa ni níwájú ọkọ̀ tó ń kó gàrí bọ̀ lẹ́yìn gàrí ò di smuggler. wọ́n sọ pé ló eh, àwọn òkú kẹ́ mọ́kànjá ẹ̀sán wo mọ́tò tó ń fagi síwájú tó náà kó tò má kí ni ti máa ṣe ti lọ́nà ètí kó máa lọ́nà gbogbo iṣẹ́ burúkú islam ọ̀farama kọ́ńtìrì wo gan ti ń kó màálù yẹn bọ̀ naam ẹ dá o <laughs> má dá o jẹjẹ wọn náà lọ gba sí ẹyẹ yẹ yẹn so àwọn sí ẹyẹ yẹ yẹn nísì wọn tó ti fi kakí sí wọn lẹnìkan lu kan so bí àwọn mọ́tò tírélà yẹn ṣe ń kọjá bọ nù òun wá fẹ́ ṣe iṣẹ́ ìjọba ọfẹ́ ṣe ojú àmì òpó yé tó ẹ pé afẹ́ràn ìjọba ti ra lọ sá ṣe ìwọ lọ́la ń ṣáájú tí wọ́n ti tírélà wọ́n ń ṣe kínní ẹ̀rọ ọ̀gá àwọn ilé ó lè ti gbá gbókó kó tó di pọ́ gbó sí diskẹ́rì àfa wọ́n sì tà wọ́n sì tà yín máa ń fi ẹsẹ̀ lé túlábọ̀ wọ́n sì ń tà wọ́n sì ń tà wọ́n sì ń tà wọ́n kà pàpàǹpẹ́ máa àárín táyà tírélà yìí àtìlẹ́yìn ẹsẹ̀ yẹn dá ni wọ́n gé ìdànù ni. ẹ lákùn tó ọlọ́run kí ló sọ fún ìyàwó ọba délé. ṣebí ẹsẹ̀ náà ní bẹ ló fi ṣiṣẹ́ yẹn sá tí wọ́n máa ń fàdà ẹsẹ̀ wọ kákí. torí tó lọ kí wọ́n máa adéwìn wa kí wọ́n máa fi ìṣe gbogbo ti bá ń ṣe kí ní gbọ́n mi irọ́ torí ó fẹ́ gbà lóṣù náà nìkan. àríwá so eléyìí túmọ̀ sí pé gbogbo irú àwọn sí à ń di ẹrù lọ́nà ẹni kó kọjá àfi kẹ́ ẹ san yìí báyìí ọjà tẹ̀ ń kó bọ̀ àfi kẹ́ ẹ san yìí báyìí so Islam ọ̀fẹ́ ẹ jẹ́ kí àwọn èèyàn kan gbáyé gbádùn ẹ jẹ́ kí ọ̀nà ọbẹ̀ nù gbèsè ayé àwọn èèyàn ẹ mẹ́jẹ̀ kí wọ́n máa fi ọ̀pọ̀ fi ra ọ̀wọ́n nǹkan tó pé ọ̀pọ̀ asọ́dọ̀ wọn máa wọn lọ́wọ́ so ẹ jẹ́ kí life kó easy kì í ṣe ọlọ́run ọba ló gbé wàhálà rù wá bí ìtawà gan wá fúnra wa. níbo lọ́wọ́n ti ní kí ẹ máa gbowó ẹ máa bó ń gbowó lọ́dọ̀ ọkọ̀ tí bá ń kọjá lọ ẹ láti Ọ̀yọ́ state lọ sí Ọ̀ṣun state ẹ láti ẹwádìí pé Kaduna state wá sọ́yọ́ state. àwọn ẹni nǹkan mọ́ sọ gbogbo eléyìí Islam faramọ́ alábi sọlọlọ àdìsílẹ wọn apá aláṣẹ ńgbà tóbìnrin yìí kú ó sì sọ láti sí lára wọn sí tẹrẹsẹrẹsẹ kò sọdí kèfèrí mùsùlùmá náà ni lọ́dà mùsùlùmí tó ti túbá ní túbá tó dà nínú sọ́dí ìbùkárí wọn àlọ́bi sọlọlọ àdìsílẹ ó sì dájọ́ lórí ẹni tó ṣe sí náà tí ò tí ì jábí lẹ́kọ̀ọ́ gbé sápò láwùjọ fọdún kan á sì wá nà ní ẹgbà torí rẹ ni tí ò tí ì lọ́kọ rí tí ò tí ì níyàwó rí kò túmọ̀ sí pé bóyìí gbàtọ́ bá ṣe sí náà yẹn ọdún kan ìmọ̀wé sì gbé ọ sápò lò ó sì jẹ gbọgọ́rùn tí wọn fẹ́ gbọgọ́rùn-ún àwòrán nìsọ̀rọ̀ súnà ló ṣe àfikún ìgbéjìnà fọdún kan. so ẹni tó wá nínú Al-Qur'an kò yàtọ̀ sí ẹni tó wá nínú súnà nídàájọ́. man yuti'i rasula faqad ata'a Allah. nítorí àti tẹ̀lé tà Nabi sallallahu alaihi wasallam ti tẹ̀lé tọ́lọ̀. olùdílé tó o bá jẹ lásán tí wọn ò palẹ̀ fọdún kan. kò tí ì jìyà ààbọ̀ ya lọ́jẹ́ àfi kí tún palẹ̀ rẹ kankan má rí ọmọ. ó tún àti Muslim wípé ẹnìkan wá bá nàbì sallallahu alaihi pé dákun torí tọ́lọ̀ ń tọrọ lọ́dọ̀ rẹ pé kò sì dájọ́ kó o ṣe láàrin wa táwọn bí ọba tó fi tírọ̀ ọlọ́ọ̀sẹ̀ dájọ́ ọba lò so ṣùgbọ́n oní ti sọ bẹ́ẹ̀ nítorí wọ́n ti sí lọ́nà ni ó ti béèrè lọ́dọ̀ ẹni tí kìí àwọn ti sọ tí wọ́n mọ̀ ẹ pé nínú ńlá ni wọn tó kú ti sọ nípa àlọ́ ǹtẹ́ ẹni tí wá jọ ń àwọn méjì ni wọ́n jọ ń jà ẹnìkan ni mọ̀ ń fọlọ́ ń gbé sí láàrin wa lọ ẹni tí wọ́n jọ lẹ́jọ́ dìde wọ́n ká ní afcon mẹ́nu òun lágbọ́ yóò sùn jùlọ ọlágbọ́ yóò yẹn lọ lọ́wọ́ ni òdodo yìí nà náà bí kó lọ. rẹ́ẹ̀lì amáyọ̀ǹda fún mi kí n sọ̀rọ̀ anábì ni sọ̀rọ̀ ó ní ẹnábì ni káàní àṣìṣàn ọmọ mi ọjọ́ ọmọ ọ̀dọ̀ lọ́dọ̀ èlé ọmọ mi lọ́kùnrin ọjọ́ ọmọ ọ̀dọ̀ lọ́dọ̀ ẹni tó ní kí wọ́n fi tírọ̀ ọlọ́run lọ́ba báyàwó rẹ̀ ṣe zina àbí ọ̀rọ̀ ọmọ ọ̀dọ̀ láti ọjọ́ tó pẹ́ ẹ̀yin alákọ̀wé fà á ẹ̀yin ọ̀làjú fà á ẹ̀yin àmìlẹ́mẹ́díyàwó ẹ̀mí graduate fà á àwọn obìnrin ni ẹ̀ àfi pé gbọ́ ọmọ ọ̀dọ̀ wọn náà wọn á ṣe bí bàbá gbọ́wù dání nítorí pé àwọn rẹ̀ ti pé wọ́n yarí fún ẹ tó ìwádìí ẹ̀gbọ́n ọmọ ọ̀dọ̀. àwọn á lọ síbi tí wọ́n kọ́ ọmọ ọ̀dọ̀ sí olóníjì ọ̀kan máa gbọ́n tí ń bọ̀ yìí. so ẹ pé ọmọ nígbà Muhammad sallallahu alayhi wa sallam Fatima wọn àtọkọ rẹ̀ wọ́n sira wọn gbọ́ yìí nípa mò ń bùkátà ọmọdọ̀ ọmọdé wa wálé wọn nígbà tí wọn lọ fẹjọ́ sùn torí ẹ̀ kò sí ní tó burú tí bàbá ìyàwó ìyá ìyàwó wọn lọ sílé ọkọ ọmọ rẹ̀ láti bá wọn pẹ̀tù sáwọ́ kò sí ní tó burú ń bẹ pé à ọ̀wọ́ fẹ́yàwó àwọn tó wọn máa wálé rẹ̀ gbọ́rọ̀ ẹ gbọ́rọ̀ ọ̀dọ́ ọdún pé ẹ̀ máa tẹ̀ sọ ni ẹ ọmọ yìí máa lùsùlẹ̀ ọkọ torí kẹ̀rọ máa ń wọ́ọ̀fù. tẹ́títẹ́ ẹ̀dá tètè gbìyànjú láti wá gbogbo ọba jẹ. ẹ sì máa pé lásìkò ìgbà tí o èyí lè dá lóhùn padà ní níta ẹ̀sìn kí ni torí pé ọmọ ẹ̀yìn kò lókun dì yóò bọ́ sílẹ̀ ilẹ̀ awàtì báwo ni sókun. torí àlẹ́ wọn lọ ọkọ ọmọ rẹ̀ ọ̀rọ̀ ọmọ ọ̀dọ̀ ni wọ́n ń fà ó lánàbì ti lọ alábi sọlọlá àlùsọlá àti ẹ jẹ́ sàn kankan fún yín tó lóore fún yín ọmọ ọ̀dọ̀ lọ <laughs> ṣé wọ́n wá sí ah tó lóore rẹ̀ là wá lọ́ba débẹ̀ subhanallah ẹ máa wí mẹ́tàlélọ́gbọ̀n pẹ̀tó sùn mẹ́tàlélọ́gbọ̀n pẹ̀tó báwo máa sìn yẹn wọ̀ pé àrùn bóró bàbá bóró ní sọ pé tí a bá mi wọ́n mọ̀ ẹ̀ ẹ́ sọ pé ẹ̀ fùbà á nàlá àdébí ọ̀sọ̀rọ̀lá àdéhùsọ́lá tó ti pé kì í sọ̀rọ̀ sẹ́nu òsìlẹ̀ wu ànábì kílò kílò kílò ọmọ lọ́jà ẹ̀ sọ̀rọ̀ ọ̀hún ẹ̀kúbọ́ mẹ́rìnlélọ́gbọ̀n ó di mélòó ọdọgọrùn kẹ́ẹ̀ tó sùn ẹ máa wí njojúmọ́ kẹ́ẹ̀ tó sùn ànábì bá sì padà rí ìjà bá tán mo rò pé wíwá wọn pẹ̀kẹ́ ń wọ ọmọ ọ̀dọ̀ sọmọ ọ̀dọ̀ ẹ̀yìn lágbà ẹ̀yìn ọkùnrin lágbà ní àbóbí ẹ̀yìn sára tòṣì ní àbárò oko ẹ̀dàkùn ọmọ ọ̀dọ̀ pọ̀ ọlọ́run mẹ́jẹ kí fẹ́ wa kó ju agbára páàpì fọwọ́ ara wa sí lọ ìfẹ́ rọrùn mọ́ ìlọ wa tó ó ti tó bí nìkan mẹ́fìn. tí a ń wúra rẹ pé ọwọ́ tiẹ̀ kí ló wọ́ tó fi adìpọ̀ rú ọmọ ọ̀dọ́ kan mọ́ ìwọ náà padà ọkọ. báyìí nílé ọkọ tún wá kan jọ ọpọlọ rẹ lọ wá ká ike òun dẹ̀ gbọ́ pé wọ́n sọ pé obìnrin ṣiṣẹ́ fọkọ ẹgbọ́rọ̀ ń bọ́ gbọ́ ẹ ètò tó kò ní sọ wọn ní kíkọ́ ọ̀rọ̀ yẹn ó kì í tó bá sọ ọ̀rọ̀ yẹn yóò ní sí. ó sì máa tó bá ìyàwó ìyá tiẹ̀ kì í bá bàbá rẹ̀ sìn kankan fa tó fi rí ìyá rẹ̀ fi jọ torí di eléyìí nígbà tí ọkùnrin wa sọ pé ọmọ mi ó jẹ́ ọmọ ọ̀dọ́ lọ́dọ̀ eléyìí. fẹ̀zẹ̀nà bẹ̀mọ̀rọ̀ àtẹ ọwọ́ abáyàwó rẹ̀ ṣe zina wàláì látọjọ́ tọpẹ́ torí pé ẹ̀rí ìbàjẹ́ tẹ́ ẹ bá fẹ́ sọ́ra fún ẹ jìnnà sí gbogbo gbèrígbèrí rẹ̀ ọ rẹ̀ ń débi dáradára ni ó sọ pé nínú àdéhùn ẹ gbọ́dọ̀ dáná wọnú yóò dára wọn bẹ̀ tí bá wọn rẹ. àwọn wọ bẹ́ẹ̀ tí wọ́n ń fi kékeré ọ̀rọ̀ koríko wà ń bẹ̀ sí wọn lé ọgọ́n sẹ́wọ̀n kí tó bá rí mẹ́ta lé màálù méje tí wọ́n bọ̀. so bẹ́ẹ̀ náà ni tí wọ́n bá sọ pé má ṣe nǹkan tó wá sí lè fún wọn padà sí náà ni ọlọ́run sọ pé má ṣe sí náà ó ní wọn ọ̀rọ̀ ọ̀gbọ̀n sí náà ẹ̀ gbọ́dọ̀ súnmọ́ torí tó bá ní ẹ̀ má ṣe àmọ́ mi ẹ̀ ìmọ̀ tó ṣe ṣe ká kó o sí kò ṣe ṣe. Ah, ó gbin àfi tọ́lọ́ ń bá sànù àfi tọ́lọ́ ń bá sànù ó gbin àfi tọ́lọ́ ń bá bá tún tó bá tún fún ní kápá àti kóra rẹ̀ ń dànù jìnnà sí ó lè máa wo kọ́kọ́ òun ti dàgbà tàbí èyí wa. kọ́mọ òpin wo ọ̀dọ́ tí ń fi ọmọ ọ̀dọ́ lọ́dọ̀ tiwa yìí òun ó lè fi nǹkan tí bàbá kúndé lè fi. wọ́n kàn lè ọmọ ọlọ́mọ pé wá kíní kan wà lórí kọ́bọ́ọ̀dù níbi wàá bá ń sọ. o si rí nǹkan kan bá. ó ọ̀rọ̀ abọ́ọ̀bì nígbà tí ìṣe pé wúlẹ̀ bù náà jẹ. ọ̀pọ̀lọpọ̀ ọmọ rò pé bó tilẹ̀ jẹ́ pẹ́sẹ̀ náà ni bọ̀tẹ́ ń lọ wá pípé gàfúrò rahim bọ́pọ̀lọpọ̀ ṣe ṣe sì náà láyé wọn. tí ọmọ yìí sì ṣe náà pẹ̀lú ìyàwó ọ̀gá rẹ̀. káyọ̀ bọ̀ mọ̀ pé ibi tí ọjà sí ni lọ yìí ọ̀rọ̀ ń lọ ibi tí ọ̀dà báyìí. tán wọ́n lọ bá ìyàwó rẹ̀ ṣe sí náà. فافتديت منه بمائة شاة وصادم mo wá ní ọgọ́rùn-ún àgùntàn látàrí ìbéèrè lọ́dọ̀ àdéhùnmá mo mú ọgọ́rùn-ún àgùntàn mo fìrà padà fọ́mọ mi wọ́n lẹ́sẹ̀ tó sẹ́ẹ̀. nta fi tara rẹ̀ oní àlọ́gọ́rùn àgùntàn àtẹrù kan. mo ti ṣe bẹ́ẹ̀. mo wá bí àwọn olùmọ̀ wípé kí ni ta kò ní ọmọ mi yóò jẹ gbọ́gọ́rùn wọ́n sì gbé jìnnà kan. mi mo fi fẹ́ dọ̀ tí mo fọgọ́rùn àgùntàn àtẹrù tí mo fi ṣèrà padà fún àmọ́ wọ́n sì gbé jìnnà fọ́dún kan. àmọ́ ìyàwó eléyìí tó bá ṣe sí náà o ó ní wọ́n sọ lóko pani bẹ́ẹ̀ làwọn olùmọ̀ sọ fún un àwọn olùmọ̀ yìí ṣàṣìṣe. Ànábì sallallahu alaihi wasallam wá sọ pé ọ̀lẹ́ni ní ṣe ìbéyẹ́dẹ́ bọ́kọ́lọ́ tẹ́mi tẹ́mi mi bẹ rẹ̀ búra la aqdiyanna baynakuma bi kitabillah wípé màá ṣe ìdájọ́ láàrin ẹ̀yin méjèèjì pẹ̀lú tìrọ̀ lọ. ẹ̀mí àti olùkọ́ di mo rọ́ọ̀bù nàlẹ́ àtọ̀gọ́rùn àjà àti arú tó rí òṣìṣẹ́ ìrapá ìfọ́mọ rẹ wọ́n gbọ́ ìlú rẹ padà wọ́n gbà padà ọkàn sanwó nù. wàhálà bí ní kẹsàn-án ìdómi àti mọ́tò rí ibò hàn ọmọ rẹ yóò jẹ gbọ́gọ́rùn-ún àgbègbè náà fọdún kan.

ọkùnrin àti obìnrin sínú kò sínú bẹ́ẹ̀ kò tó tó ọmọ wà báyìí. wọ́n tó ti di àfẹ́mọ́júmọ́ ọ̀la ìwọ oníyìí lọ́sọ́dọ̀ ìyàwó eléyìí àlà kọ́ wa bí léèrè kí ló ti kí wọ́n ti ló ṣe sílẹ̀ ọ̀yà bọ́ta dára ẹbí léèrè. fẹ́yìn àtàwọn fàtí tó bá jẹ́wọ́ fọ́ọ̀rù jùmọ̀ ẹsẹ̀ lóko tí ó fi kú. dábàá ajẹ́wọ́nkọ́ ajẹ́pẹ́ ìparọ́ ìsìnámà ẹ̀jẹ̀ gba sí ọgọ́rin tó pé ìwọ bàbá ọmọ tó bá ṣe ìsìná ìwọ náà láàmú láì ó ti parọ́ ìsìnámà ẹni ẹlẹ́nu tó báyìí alẹ́ sallallahu alaihi wasallam ṣe wọ́n wá nígbà tí òun lẹ́yìn ọ̀kan náà sàhábà tó fi àfẹ́mọ́júmọ́dọ́dọ̀ obìnrin yìí ọjẹ́wọ́. fàrọ̀jà máa ha ó sì sọ lóko tó fi kú ṣé wọn pé ó gbára dó títí wọn fi sọ lóko tó fi kú ó ní ìmánì tí wàá wà báyìí nìyí ìmánì tó wà dán ní ìsìnwá mùsùlùmí ọmọtí wọn sọ pé jẹgbọ ọgọ́rin òfin saka ó bí ibi ìrẹ̀lẹ̀ ọgbára dúró wọn fi sọ lóko ṣé oníṣì lọ sọ lóko pa ni àbófin òfin lọ́pa ìdí ni tó fi dẹjọ́ èyí kan sí pé wọn náà kàn wò sùsùn pẹ́yìn ọmọ yẹn ṣe sì náà ọyẹ mẹ́gbà wọn mo rò pé yíwa àti òfin wo lọ́ fi pa tá ń pa ọ́ láṣẹ nítorí tó bá dẹjọ́ ọ̀dọ́ta ni wọn bá lọ́ńbà yẹn ọ̀dọ̀ anábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam nínú sọ̀rọ̀ Muslim anabi sallallahu alaihi wasallam sọ ìpè gbogbo ọ̀rọ̀ tó bí nǹkan yẹn mú wa bí ó pàtàkì because ẹ mọ̀ pé lẹ́yìn ọ̀rọ̀ yẹn àwọn alágbèrè irọ́ ti pọ́nlé nínú àwọn almustashriqun àwọn orientalist àtàwọn ọ̀rùdí wọn táwọn ń gba inú wọn sọ̀rọ̀ torí pé àwọn orientalist àwọn tako ọ̀rọ̀. òfin ṣẹ̀rí àtọ́lùpẹ́ ẹni tó bá ṣe zina tọ́jà abilé kan wọ́n sọ ló kò pa orientalist ni wọ́n wọ́n ṣe mùsùlùmí kí lóun bá wa dá sọ́rọ̀ ẹ̀sìn àti. àwọn ẹni tó wá kẹ́kọ̀ọ́ gbọ́wọ́ wọn tí wọ́n sọ làwọn náà ń sọ lónìí irú rẹ̀ pọ̀ láwọn yunifásitì wa lónìí ọ̀pọ̀ lẹ́nu àwọn tó bá lọ kẹ́kọ̀ọ́ ẹ̀sìn sí àwọn àlọ́ òyìnbó lónìí wọ́n sọ pé Oxford ló ti lọ kọ́ Islamic studies àbẹ́rẹ́ nǹkan bẹ́ẹ̀ Oxford láì jẹ́ biblical studies ẹ Al-Madina wà ní ọ̀lọ́ Mẹ́kà wà ní ọ̀lọ́ Al-Qahira wà ní ọ̀lọ́ àbẹ́rẹ́ nǹkan bẹ́ẹ̀ wọ́n ti pè Tunisia Tunis oní àwọn àlọ́ oní Jami'at Zaytuna university tó náà ti lé ní one thousand years ọ̀lọ́ kẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ àwọn akọ lọ kọ islamic studies Oxford ẹgbọrọ ìrora sùn ẹlòmíì lè pe Frankfurt ló ń lọ ní Germany ń ti lọ kọ Islam lọ́dọ̀ àwọn ọ̀tá Islam ìyá ìrúru wọn tí wọ́n máa yí Islam lọ́rùn tí wọ́n máa fẹ́ kó sá dance to his own tune wọ́n máa pe sextoning is not mentioned in the Quran and we can't see it there so nobody can prove it ẹgbọrọ nobody can prove it gbogbo ọ̀rọ̀ tá a náà fi sọ nobody can prove it lẹ́nu ẹ̀ tó ń rùn. àkàràmọ̀kùnmọ̀lá gbogbo àwọn nǹkan pàtàkì nítorí pé lábẹ́ òfin ọlọ́kàtà wa kókò sáyà àlùkùránì ní pípọ́ wà. nítorí pé àyà tó sọ nípa ẹ̀sọ́ lóko wọ́n sọ pé ẹ̀ mọ̀nsúnkàtún tìlàwàtún mọ̀ṣkámàtún hukman. ọlọ́run ti pa kékeré rẹ ṣùgbọ́n ìdájọ́ rẹ sẹ́kù dìgbì. ó lọ́ọ́ ọlọ́run bá sì fòye sí lórí láti ayé ìgbà wọn. ó ní tó bá ní lákàwọn kan má jáde kó máa sọ wípé à ń sọ onísìnà lóko sínú àlùkùránì kò sì sínú sínú àwọn kan ní ọlọ́run sọ̀kalẹ̀. àṣẹ́yìnkù wà sẹ́yìnkù ìdáńdẹ́mọ́lá sọ́jú mọ́ọ̀hún mẹ́lẹ́bẹ̀tà jẹ́zá ẹ̀ kásábà nàkàlẹ̀ mìíràn lọ. àbí jẹ̀dá àmbìmà kásàbà. ayà yìí náà alukur'an ọlọ́run parẹ́ ní kíké ìdájọ́ rẹ̀ sẹ́gun sẹ́yìn ọmọ pàdánwò ni ohun tí wọ́n pè lẹ́sìn ọlọ́run fẹ́ dán o. sọ̀kì tó kó bá àwọn tìǹbù pé ńgbà tá a ti rí tiwa arínú súnà ọ̀rọ̀ súnà agbárí rọ̀ tiẹ̀ tómi bátìrì ti rọ̀ wọ̀ láwọn àgbọ̀ torí kẹlẹ ọmọ náà ké àsìmúsẹ lójú ayé ànábi sọlá àṣẹlẹ mẹrìsì ni ó ṣe sì náà wọn sọ lóko gàmídíyà ni ó ṣe sì náà wọn sọ lóko ọkùnrin náà lọ wá pé ọmọ tòun ọba ìyàwó eléyìí ọba ṣe sì náà àwọn ọlọ́mọ rẹ̀ ọjọ́ gba ìyàwó gbọ́dọ̀ fi lẹ́kọ̀ọ́ tó ń lọ ṣe zìnà wọn ní tọ́ba jẹ́wọ́ tó ṣe kí ni wọ́n sọ ló pa tó gbogbo eléyìí lè pa ẹni ó sì wà nù Bukhari àti Muslim tó bá gbẹ́nu Tirmidhi ló ti wọ́n náà Tirmidhi máa yìn tẹ́lẹ̀mẹ̀sì náà ló ṣe gbá dànù lẹ́nu ẹ̀. tó ń torí di eléyìí kákìsì eléyìí wá ṣé o mọ̀ pé nǹkan tí àwọn yẹn bá ti ń jà fatafata fún àwọn fẹ́ ṣe èsì náà ni mo rò pé yé wa àwọn òṣìṣẹ́ ká sọ pé wọ́n ti dá tonti pé nàìjíríà ò ní sọ wọ́n lóko england ò ní sọ wọ́n lóko germany kò ní sọ wọ́n lóko àbíyẹn wa spain kò ní sọ wọ́n lóko àmọ́ àwọn fẹ́ sọ pé tó bá dijọ́ gbèǹde àwọn ọmọ pé wọ́n sọ wọ́n lóko ìwọ lọ so náà la fi rọ́ọ̀lù tó lè bá yé wa ọjọ́ ìpè ntọ́fà tó ń fi mẹ́nu ba gbogbo àwọn nǹkan wọ̀nyí nù àdéhùn tí muslim gbà wá lábẹ́ ni ẹ̀sẹ̀gìrìbò bẹ̀tẹ̀ tẹ̀gìrì tí abilékọ lọ́kùn àbí abilékọ lóbìnrin tó bá ṣe ìsìnà pẹ̀lú abilékọ àbó ṣe ìsìnà pẹ̀lú ọmọdé èsì dandan káwọn méjèèjì ọjọ́ abilékọ ọ̀kan náà méjèèjì lè dá abilékọ kékejì ọjẹ́ ọmọge ẹgbẹ́ ṣe rí ọmọ ọdọ yìí ẹ mọ̀ kò tí ì níyàwó ìyá tí ni wọ́n fi jẹ́ ẹgbẹ́ ọgọ́rùn-ún ó gbèjì náà fọ́dún kan àmọ́ yàrá wọn nǹkan wọn ní ṣe kí ni sọ lóko tọ́. dundunmi ẹtì ni sọ eléyìí ìyapa ń bẹ lórí rẹ̀ lọ́dọ̀ àwọn fuqaha ẹni jẹ́ kókò lásán sátúnfẹ́ gbàkan fún náà ṣé ìgbà tí fẹ́mi kankan tí ó ṣe fẹ́ni pa fẹ́ bẹ́ lórí kákúkú bẹ́ lórí ká sinmi má jọ̀wọ́ tiẹ̀ ń yà nísìnyí àwọn ni ká tó lù lẹ́gbàá náà kó tó di pàtó pa àwọn fuqaha ìyapa wà láàrin wọn lórí eléyìí wàlùbíkùrù bẹ̀rẹ̀bẹ̀kẹ́rù àwọn ọmọdé tí ò tí ì lọ́kọ tí ò tí ì níyàwó táwọn bá ṣe zina jẹ́lódomi àti ìwọ̀tọ̀ ìbò àyàmì ẹ̀ ń náà lẹ́gbẹ́ ọgọ́rùn-ún ẹ̀ sì gbé wọn jìnnà fọ́dún kan. ṣé lẹ́yìn rẹ̀ ni wọ́n á bẹ̀rẹ̀ sí ní sọ àwọn àǹfààní ọlọ́kan ọ̀jọ̀kan tó wà nínú àwọn nǹkan tá a ti kà síwájú àwọn òfin ìdájọ́ ṣẹ̀ríà tá a lè rí mú nínú àwọn nǹkan tó ti síwájú ó tó bá lónìí eléyìí fi hàn wá pé àwa sẹ̀rí ọlọ́run ọba ẹlẹ́dàá wa kò sí nǹkan kan tá a lè fi wé nítorí pọ́dọ̀ ọlọ́run lè léè ti wá gbogbo àwọn tí wọ́n kó yọtúyọtú sórí wọn táwọn náà láwọn ń ṣòfin wọn àwọn ọmọ kò fi ké òfin ọ̀rọ̀ ilé làwọn ń sìn nítorí pé òfin ọlọ́run ló dà òfin mi ò sì tẹ̀lé pọ́ dá lẹ́gbẹ̀ẹ́ òfin ọlọ́run ọlọ́run ẹlẹ́dàá kó fi ní ọrùn fún ọ láti máa pa òfin rẹ̀ mọ́ ọ̀rọ̀ wa lọ láti máa ṣiṣẹ́ dọ́gba pẹ̀lú tó ṣe lófin ó lè wá jìnnà sí títà pasófin rẹ̀ má sì wá lárúfin. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب ti mọ̀ bí kò tọ́ fọkùnrin láti lo gold àti silver sísè wa tọ́ ká máa tà òfin kan tó burú nù òfin kan tó burú nù ká gold ká máa ta silver òfin tó burú nù ká máa ta sọ harir silki àmọ́ ẹ̀ gbọ́dọ̀ burú pàṣípò ẹ̀ta fẹ́kùn tó sọ pé òun fẹ́ lò lẹ́yìn ìjẹ́bù sí jẹ́ fáàlì kùsù. náà wọ́n ní sáà lè jẹ́ ehoro dáadáa kí ló fi kẹ́ẹ̀fì mi jẹ ẹ̀tọ́ ni jíde ehoro ó sì súnmọ́ kọjá pé ara rẹ̀ dùn sọ̀ńtẹ́rẹ́ ẹ̀ ń tẹ́ bá fẹ́ jẹ́ ọ wọ́n ní nínú gbogbo ẹranko ehoro yàtọ̀ nítorí pé abo rẹ̀ máa ń ṣe nǹkan sí yàtọ̀ sáwọn ẹranko yòókù subhanallah abo rẹ̀ máa ṣe nǹkan sí so ọtọ kẹjẹ kò sí ní burú mbẹ. dúró bàbá òfin ń bẹ̀ yìí. wọ́n á di pábẹ́rẹ́ Ramadan. wọ́n á rọ́ọ̀sì lórílẹ̀‐èdè kan. bí àṣà òbí yẹn àwọn òwárí lórílẹ̀‐èdè tiwa. láàfin lórí wọn láàfin ṣiṣẹ́ ni aláàánú fi ṣiṣẹ́ láàánú fi ṣiṣẹ́. nítorí pé àwọn náà ní tuntun wa ṣiṣẹ́ so báyìí ti fi tọ́ka. ní sham ó yàtọ̀ sí ọjọ́ tí wọ́n bẹ̀rẹ̀ Madina Ibn Abbas ní bẹ́ẹ̀ ni nǹkan tí wọ́n fi pa wá láṣẹ nínú sunna bẹ́ẹ̀ ni nǹkan tí wọ́n fi pa wá láṣẹ nínú sunna náà. ètò túmọ̀ sí pé kò sí ìyapa kankan bẹ̀ ẹ̀hẹ́n ẹni ò bá gbọ́ Islam yìí ni ìyapa wà ń bẹ̀ lọ́dọ̀ rẹ̀ sẹ́wọ̀n pé àsìkò sọ̀látùl ìṣá lọ́dọ̀ tí wọ́n ń bí kọ́ lásìkò sọ̀láàtì lọ́ọ̀ṣẹ́ ní sàwùdíyà mo rò pé yé wa àsìkò sọ̀láàtì fàjìrì ní sàwùdíyà kọ́ àsìkò sọ̀láàtì fàjìrì lọ́dọ̀ tí wa ẹ mọ̀ pé nísìnyí ní ìsìn táwọn ń sọ̀rọ̀ tá a sọ pé aago mẹ́sàn-án ó ku ìṣẹ́jú mélòó ní sàwùdíyà ní sago mọ́kànlá ló ku ìṣẹ́jú mélòó mo rò pé yé wa ikhtilaful sam. báwo ni ó fi dà padà só ti ṣẹlẹ̀ ní abọ́ ń pa lọ. so oníbàbá aláwo kan gba Islam wọ́n sì wá bẹ̀ ń sẹ́ kó tó gba islam ó sì dọ́tun la fún kọ́sítọ́mù òun á gba islam ńkọ̀la sẹ́tí kọ́sítọ́mù bá dé yóò gbèsè jíṣẹ́ fún kọ́sítọ́mù àbí òní gbé jíṣẹ́ kò ní gbé jíṣẹ́ o kò ní gbé jíṣẹ́ wọ́n ti di mùsùlùmí mi ń sáwó mọ́ torí ẹ̀ wọ́n lè lówó tí o mú wa kọ́ dá rẹ̀ padà fún ọjọ́ bó ṣe jẹ́. Aleykum salaam. wọ́n bàbá wa àtàbúrò bàbá wa tí wọ́n lè jẹ́ máhárọ́mù fún ìyàwó wa tí wọ́n lè mú tíráàvù

bàbá lè fẹ́ ìyàwó rẹ̀ náà kí fẹ́ di lọ́nà ṣe ṣe ìyàwó ọmọ ẹ̀gbọ́n mi ìnìkìnì ebi wọ́n ti kọ́ ẹ lẹ sá báwọn máa bá ṣe lọ ni ọjọ́ bó ṣe jẹ́ kì í ṣe maharam yóò bá lẹ́vù lẹ́fìlẹ́ máa pe maharam a sì dúpẹ́ kò sí maharam yóò bá lẹ́vù náà. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك الله